let the president. má jẹ́ kó confuse ẹ. don't let anybody confuse you. ẹ lọ àti flour ẹ wọ ìlú. bring rice and flour into this country. every ẹ sọ di fifteen thousand twenty thousand kó má jù bẹ́ẹ̀ lọ. please crash the prices of a bag of rice and a bag of flour. ẹ jẹ́ kí rice yẹn bà ọjà jẹ́. let the let the rice flour yẹn bà ọjà jẹ́. let the market other products. gbogbo ìlú wa lọ́lẹ̀ wọ̀. every other thing will come down. gàrí. gàrí. ajá wálẹ̀. will come down. èlùbọ́ ajawalẹ̀ gbogbo tí wọ́n ń rà yẹn ajawalẹ̀. other things that are expensive. wàá wá ráyè ṣe ìjọba rẹ. then you be able to run your business. bẹ́ẹ̀ bá tètè ṣe. if don't do this on time. wọ́n rí àwọn èèyàn tó ń sá káàkiri. I see people running their tax tó ń sunlé and they were pouring out ilé and they were crumbling out ó lè máa kàn yín and if you touch you well it is not good. so ẹ lọ ṣe ohun tí olúwa sọ. so do what God has said. má jẹ́ kí àwọn mínísítà kan tàn ẹ́. don't let some minister deceive you. ẹ kó owó owó tẹ fi fún àwọn èèyàn lóúnjẹ káàkiri. those money you are using to give people. ẹ kó sójú kan gather money. ẹ lọ rọ da rice àti flour wá. bring rice and flour into the country. ẹ oúnjẹ yẹn ba ìlú jẹ́. let rice and flour be surplus. ọkàn àwọn èèyàn balẹ̀. the people who have peace of mind. bẹ́ẹ̀ bá ṣe. if you can do that. títí oṣù kẹwàá. before the tenth month. fún tó máa ṣẹlẹ̀. what will happen. máa sọ pé mo sọ. I will tell you àlàáfíà. peace be unto you.